fear. Bánjí ilẹ̀ Ọlágúnjú oníwà tútù tó yàtọ̀ ìgbà ọdún ọdún kan ni o mo kí ọ kí ọ pé ẹni rere àmì àṣẹ ni ó máa ṣe torí ẹni yẹyẹlé rírọ̀ ní rádàbà lọ́rùn ìwọ onímọ̀ nírà o. pẹ̀sẹ̀ ní rọ́kókò lágbálá báńjẹ́ ọlágúnjú ìbádùn là ń bá nílé olóyìn o. ọkọ yìí kọ́sọ́lá ò tó yàtọ̀ bàbá ẹni tán dàdí yìí wisdom bàbá convenant ìwọ onímọ̀ sáré ọmọ o. báńjẹ́ láǹtà jọjí alamẹ́ríkà ìwà kéré òkòdélé láti ọlọ́run ọba o yọ ọlọ́dún ó máa yan panda o ó yá jẹ́ ń kí ọ ní gbẹ́jẹgbẹ́jọ ọmọ wọn lòdò ọwá odò ọwá ọmọ onílé ọlá ọmọ awórin tún rírọ ọmọ arójòjò yìí bẹ́yìn ni mò ń ké sí o ọmọ àlòkò lára ọmọ onígbò máyàmáyà ṣùgbọ́n ọmọ onígbó máyà máyà tọ ọmọ onígbó owó abarajọjọ bí ewé ìgbà ọmọ olówó jọyè méjì pọ ọmọ arówó ogun bùnà ọmọ onílé ọlá ọmọ amúrù mẹ́fà yán bọgbẹ dó ẹ̀ta gbórí kege èjì mú kúkúrú dò èyí lílá orí ó dé kòrò oúnjẹ ọmọ asòkúbìrì lágbẹ̀dẹ ọmọ abìdí owó gbìyànjú ni wọ́n ń kéyìn nílé bàbá tó bí ọlọ́mọ Bánjí Ọlágúnjú ìràwọ̀ rẹ tó ń tọ́ kò ní ìwọ ọkùn o ìwọ ò ní sí wáyà bánjí mo ní ìwọ ò ní ramáyé ẹni bá ní o máa ṣe tirẹ̀ ìbínú ọlọ́run làtọrọ fún ọ tóra kàndá ni ọ tí o ṣe ta lò àpátápára o ilé ọkùnrin ogun o ìwà rírè ìwà ìgbárè mu lọ́lá ọlọ́run wa ò ní wá ọtí láwùjọ olóríire ìjì òní jà ó gbọmọ dànù nínú aláboyún ayé òní ìparẹ rẹ lọ́wọ́ rẹ o Fẹ́mi Owólabí MJ bàbá olóyè púpọ̀ ló kí ọkú ọdún ó ní korí jẹ́ kó pẹ́ láyé àtẹ́pẹ̀lẹ́sẹ̀ ń tẹ́ ẹ̀ náà sínú sínú láti súré kan ìwà pẹ́ láyé o. ẹ kú déédéé wòyí Ah, ẹ kú ojú ọjọ́ ṣe rí mo kí gbogbo wa ṣé àlàáfíà ni mo bá wa mo mọ̀ pé ìgbà tẹ́ bá fi wo fọ́nrán yìí ẹ máa wò pé ah it's quite unusual àìréwú lóde ọ̀sán eh, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lánàá pé ó wù mí kí n ṣètò yìí eh, ètò sì ń bẹ tó ń lẹ ní gbogbo ẹ ń bára wọn ó ń wọn wá ní ó ṣeé ṣe ẹ máa rí àwọn fọ́nrán kọ̀ọ̀kan tó jẹ́ pé màá ṣe é á jẹ́ pre-recorded màá wá load ẹ̀ ẹ lè rí kó premiere ẹ̀ tẹ́ bá ń wò ó lọ́wọ́ iṣẹ́ pé mo wà ń bẹ̀ live mo rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ mo fi sọwọ́ ni ṣùgbọ́n kò sí ìyàtọ̀ nu pé mò ń ṣe live ìyàtọ̀ tá a lè rí bẹ́ẹ̀ ni pé ẹ ní lè pè wọlé kọ́mẹ́ǹtì tẹ́ bá ń kọ màá máa rí kà ṣùgbọ́n kì í ṣe pé màá mo wà ń bẹ̀ tí màá máa dá yín lóhùn ó ṣeé ṣe kí n wà ń bẹ̀ kí n máa dá yín lóhùn ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó dá yín lójú pé kì í ṣe live program bí èyí tá à ń ṣe tẹ́lẹ̀ tèmi àti yín lè máa takùrọ̀sọ ṣùgbọ́n yẹn ò ní pé kẹ́ má fi kọ́mẹ́ǹtì yín síbẹ̀ nítorí pé nígbẹ̀yìn ohun gbogbo mo fẹ́ mọ kí ni ìhà tí ẹ̀yin èèyàn pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ wa àti ẹ̀yin tí ẹ ti ń wò wá látẹ̀yìnwá tẹ́ mọ̀ pé irú ọ̀rọ̀ tí mo mú wá ìpè a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tán la kàn ń pariwo wọn ń gbọ́ wa wípé àpẹẹrẹ ń hàn àmì àrídájú ń hàn pé àlóhun tá à ń sọ sẹ ó ń dé àwọn ibi tó yẹ kó dé àwọn èèyàn tó yẹ kó gbọ́ wa wọ́n ń gbọ́ wa àwọn tán dẹ̀ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tán mọ̀ pé ohun tá à ń sọ òótọ́ ni pé ọ̀rọ̀ wa sì tọ́ ní ohun tó yẹ kán fojú tó ibi tó yẹ kátúnṣe ti wáyé gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí gbajúgbajà gẹ́gẹ́ bí ìlú mọ̀ká lórí ohun tí àwọn dì mú bí irú àwọn tán wà lẹ́ka ẹ̀sìn yálà nínú tó nígbàgbọ́ ni àbí ti mùsùlùmí àbí tẹlẹ́sìn àbáláyé wọ́n ń bá wa dìde sí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ pé ọmọ tó bá sípá nìyá ẹ̀ ń gbé pé àwọn ọmọ yìí ti ń sọ òótọ́ ọ̀rọ̀ wọ́n ti ń kan ojú abẹ́ ń kó tó bá jẹ́ pé ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́lẹ̀ àfẹ́jẹ́ni tí ó bẹ̀rẹ̀ tí wọ́n wà ní àwa la dá lẹ̀ àwa la fẹ́ dà lóru rárá ṣùgbọ́n tó bá ti jẹ́ nǹkan tí àwọn ọmọ onílùú làwọn ń fẹ́ ni tán dẹ̀ ń fẹnu ara wọn sọ tó dẹ̀ jẹ́ òótọ́ ọ̀rọ̀ òkodoro ọ̀rọ̀ ni tí ò rújú tó dẹ̀ jo táwa náà mọ̀ pé òótọ́ ni kò sí nǹkan kan tó ní ká mọ̀ jáde ká mọ̀ sọ ojú abẹ́ ń kò ká má sọ̀rọ̀ inú wa sì dùn kí n tó tẹ̀síwájú <laughs> bàbá wa akéwùgbà gold màá kí yín màá dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni mo máa ń tẹnu mọ́ ohun tó fún mi lẹ́tọ̀ọ́ pé tí n bá rí tẹ bá sọ̀rọ̀ tí ò tẹ́ mi lọ́rùn tí mo rò pé ohun tẹ́ sọ yẹn kò kán wálé bí ọmọ Yorùbá tí bá ní mò ń pàkíyèsí yín sí tí mo bẹnu àtẹ́lù òun náà ló pa ní dandan fún mi pé tẹ́ bá sọ ohun tó dáa àbí tẹ́ bá ṣe ohun tó lè jẹ́ ọ̀nà àbáyọ àbóhun tó dàbí ìgbésẹ̀ sí àtúnṣe sí àwọn ohun tó ti bàjẹ́ òun náà ló ní pé mo gbọ́dọ̀ jáde ó di dandan mo gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ mo sì gbọ́dọ̀ sọ pé èyí tẹ́ ẹ ṣe yìí ohun tó dáa ni ohun tó wú wa lórí ohun tó dùn mọ́ wa ni nítorí tí mi bá ṣe bẹ́ẹ̀ mo ti dọ̀bàyé jẹ́ èèyàn a jẹ́ pé alábòsí ni mí a jẹ́ pé mo mọ̀ ọ́n mọ̀ mo fẹ́ máa dọwọ́ bo nǹkan kan àbí ohun tí mo ní mò ń ṣe kọ́ ni mò ń ṣe nǹkan míì ni mò ń gbìyànjú àti ṣe a jẹ́ pé mo fẹ́ máa tako àwọn kan ẹ fún àwọn kan ni mo wá kí yín ẹ wò ó orí ètò mo wà mi ò lè dọ̀bálẹ̀ ni tí bá tó bá yẹ pé mo lè dọ̀bálẹ̀ ni mo fẹ́ jẹ́ kẹ́ gbà pé orí ìdọ̀bálẹ̀ ni mo wà tí mo ti ń dúpẹ́ lọ́wọ́ yín inú mi sì dùn pé ẹ fi sápá kan ẹ fárí apá kan dápá kan sí ẹ nà ń bẹ ẹ sọ bó ṣe rí gẹ́lẹ́ ni ẹ yànnà náà kó lè yé oníkálukú ìdí tó dẹ̀ ṣe ṣe pàtàkì sí àwa ni pé tírú àwọn ọ̀rọ̀ báyìí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ tí ò rújú tó jẹ́ òkodoro ọ̀rọ̀ tó bá ń jáde látẹnu ẹ̀yin tí àwọn èèyàn mọ̀ pé ara àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ ẹ̀kọ́ bó ṣe yẹ ká gbélé ayé ẹ̀kọ́ ohun tí kùránì sọ ẹ̀kọ́ ohun tí bíbélì sọ ẹ̀kọ́ ohun tí ẹ a rí nínú bóyá ẹsẹ̀ ẹfá ni àbí ohunkóhun tó ń sọ ìlànà pé bó ṣe dáa kéèyàn gbélé ayé ní tọmọlúàbí ní àti béèyàn ṣe ń bọ́mọlàkejì ẹ̀ ṣe àti pé tó ń ṣàlàyé pé ohun kan ṣáwájú àwọn nǹkan kan pé bó ṣe yẹ kó rí ni bó ṣe yẹ kó lọ ni kò sì yẹ kó dira wọn lọ́wọ́ ó yẹ ká mọ̀ yàtọ̀ láàrin ẹ̀ tírú yín bá jáde tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ ni àwa ń pariwo à ń sọ̀rọ̀ à ń pàkíyèsí àwọn èèyàn sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rí wa bíi pé ta ni wọ́n wọ́n iṣẹ́ àfà wọ́n iṣẹ́ wòlíì wọn ń ṣe babaláwo wọn ń ṣadáhùn ṣe àmọ́ wọn sì nǹkan kan sọ̀rọ̀sọ̀rọ̀ lásán ni wọn ọ̀pọ̀lọpọ̀ a máa fojú yẹn wò ó àwọn tí ó gbọ́ gbọ́ o àwọn tí ó mọ ìtumọ̀ ẹ̀ wọ́n á mọ̀ àwọn tí ó ṣe àtúnṣe ń bẹ̀ wọ́n á ṣe ṣùgbọ́n wọ́n ní kárìnká pọ̀ yíyẹ ló ń yẹ ni irọ́ nìkan òun ni wọ́n ó sọ tí ó di pé ìgbà tí wọ́n bá tún fẹ́ tu sọ ohun tí wọ́n mọ̀ sọ ó tún tako ohun tí ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí tí wọ́n bá já wọn nínú irọ́ yẹn wọ́n tún mọ wá irọ́ míì tí wọ́n tún fi bo irọ́ tí wọ́n pa tẹ́lẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ òótọ́ òótọ́ lóòótọ́ máa jẹ́ táyé fi parẹ́ olólóyìnbó fi sọ pé truth is always the truth is always constant it never changes the truth will remain the truth and the moment you are speaking the truth you don't have to be looking for other things to back it up pé tó tún bí mi táṣìírí bá tún bí jẹ́ n tètè máa wo ohun tí màá tún fi bu àṣírí yẹn no ìwọ gan wà ní confidence láti jókòó láti máa sọ bàbá wa akéwùgbà gold àtúnkì yín lẹ́ẹ̀kan sí àdúpẹ́ lọ́wọ́ yín irú ohun tẹ́ ẹ ṣe yìí ó wú wa lórí nítorí pé òótọ́ ọ̀rọ̀ ni ẹni tó bá ní kì í ṣe òótọ́ ọ̀rọ̀ kó mú ẹ̀rí ẹ̀ tó fẹ́ fi sọ fún wa pé sọ yẹn kì í ṣe òótọ́ ọ̀rọ̀ kó mú jáde wá ẹ̀yin gan ò nílò láti sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ ẹ wá wò bóyá wa a máa wá mú ẹ̀rí jáde a máa dá wọn lóhùn àbá ní dá wọn lóhùn eléyìí ò ṣe ìjà ọ̀rọ̀ ní tùbí àríyànjiyàn ká lè tú àwùjọ wa ṣe kí ìlọsíwájú àti ìtẹ̀síwájú kó lè bá wa ní káyé ṣe ẹrú àwọn ìlú tó kù ara ohun tó ń kóyà jẹ wá dòní dọ̀la nìyẹn ara tí ìtẹ̀síwájú tí ò fi tì bá wa bó ṣe yẹ kó bá wa nìyẹn inú mi dẹ́dùn pé And you know, as a as, as a cleric tẹ́ ṣe research and bring your one kan out ẹ fi dá wa lẹ́kọ̀ọ́ ìmí nǹkan tẹ́lòmínú wa ò mọ̀ àbí tí ọkàn wa ò tiẹ̀ lọ bẹ̀ pé ká lọ gbá research nípa ẹ̀ ṣùgbọ́n nítorí pé line ti yín nìyẹn ó jẹ́ kẹ́yìn tún lè focus it sí then you went in depth and you brought out some facts lélẹ̀ tó lè mú kí iye èèyàn ṣí tó lè mú kórí èèyàn téèyàn ò bá ríro tẹ́lẹ̀tẹ́lẹ̀ a tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i àwa gbé yín mọ́ra nígbà tẹ́ sọ̀rọ̀ tá a rò pó kù díẹ̀ káàtó pé á ẹ sì wáá dá gbogbo ẹ bíi ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí ẹ dálé àwa Yorùbá lórí ẹ láàgbọ́n ẹ láànítàn a pàkíyèsí yín sí pé bàbá àgbọ́n anítàn àwọn èèyàn kan ni wọ́n mú ẹ̀sìn wá tán wá ti ọwọ́ ẹ̀sìn bọnú ìtàn wa wọ́n fi wá ń sọ wá jẹ ni bíi pé àgbọ́n nítorí nígbà tó bá ti tó bá ti wọnú ilé onílé when you go into a family a family a family consists of the father mother and their children their offspring right nígbà tó bá wọnú irú ilé yẹn irú ìdílé yẹn tó wá mú àwọn ọmọ tí bàbá àtìyá yẹn bí tó ti wá kọ́ wọn ní ọgbọ́n nǹkan tí wọ́n fẹ́ kàn máa ṣe tó ti kó wọ̀n wọ́n nínú tó ti sọ àwọn ìdàkejì ohun tí àwọn ìyá àti bàbá wọn kọ́ wọn fún wọn nítorí pé ìyá àti bàbá wọn wọ́n gbà ẹ́ láàyè wọ́n rí ẹbí èèyàn tó ń rò yìí pé bóyá o tún mú nǹkan tuntun tí ó tún mú ìdàgbàsókè bá àwọn ọmọ àwọn wá wọn mọ̀ pé ọ̀tọ̀ lèrò ń gbà nígbà kan bá yọ̀ǹda irú àwọn ọmọ bẹ́ẹ̀ tó ti wá kọ́ wọn láwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ tó sì mọ̀ pé ìwọ ni ó gbè kò gbé bàbá àtìyá wọn ó ti mú wọn ó ti mú gbogbo mọ̀lẹ́bí yẹn nítorí pé ọjọ́ ọ̀la àwọn mọ̀lẹ́bí yẹn nìyẹn ọjọ́ ọ̀la wọn nìyẹn à ń gbogbo ohun tó wù káwọn bàbá àtìyá yẹn máa ṣe torí taná ṣe ń ṣe torí àwọn ọmọ wọn ni nígbà tọmọ bá ti wá kẹ̀yìn sí bàbá àtìyá tó ti ní gbogbo tẹ́ ẹ̀ sọ yẹn kì í ṣe tèmi báyìí ni báyìí ni ó lọ ṣẹ̀wọ̀n pé wàhálà ó dé gẹ́rẹ́gẹ́rẹ́ tó bá yá lóòótọ́ Elédùmarè ni bó ṣe wù ú ló ṣe ń ṣọlá kò di dandan pé torí pé bàbá ló dàgbà bíyà ló dàgbà àwọn ni ó kọ́kọ́ ṣáájú lọ ṣùgbọ́n àdúrà gbogbo wa ni pé kó níwájú má kẹ́yìn tẹ́lẹ́yìn náà ńkọ́ ẹ́ kó má síwájú ẹni tó yẹ kó kọ́kọ́ lọ lọ kò sóbìí tó gbàdúrà pé kóun fọwọ́ ọmọ gbé àwọn ọmọ òun sìn gbogbo wa kàn gbàdúrà ni pé ká dàgbà ká gbó ká tọ́ àbí bẹ́ẹ̀ kọ́ bó bá wá ṣẹlẹ̀ pé àwọn òbí yẹn bá lọ ṣe mọ̀ pé ẹni tó lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó ti ra iyì àwọn ọmọ ṣe mọ̀ pé gbogbo tí àwọn òbí tí wọ́n bí wọn tán nígbàgbọ́ nínú ẹ̀ tó yẹ kán fi ilẹ̀ fáwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ti takò wọ́n ti láwọn ò pé kò mórí pípé dání ohun tí ẹni ẹlẹ́ni wá kọ́ wọn yẹn ṣe mọ̀ pé òun làwọn máa máa wá tẹ̀lé tó máa máa ṣe lọ ọmọ táwọn máa wá bí ṣe mọ̀ pé ohun tí ẹni ẹlẹ́ni gbé wá fún wọn tó ti kọ́ wọn yẹn tó lóun lójúlówó yẹn tó dẹ̀ jẹ́ pé gbogbo ìrìn àjò tí wọ́n rìn bẹ̀ wọ́n mọ̀ ṣiṣẹ́ tí wọ́n mọ̀ fi sin ẹni ẹlẹ́ni ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ tó a di pé ìrandíran ìrandíran ìgbà tí wàhálà bá dé tí wọn bá rójú tu ẹ̀ wọ́n mọ̀ wá rántí ràlẹ̀ rálẹ̀ àwọn nǹkan tí àwọn bàbá àtìyá wọn mọ̀ tí wọ́n rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ fún ìṣòro àbí wàhálà tó dé bá wọn wọ́n wá lọ máa dá ọgbọ́n yẹn ṣùgbọ́n ṣe mọ̀ pé kò ní yé wọn tó torí pé ìgbà tí bàbá àtìyá yẹn wà láyé tó yẹ kí wọ́n kọ́ wọn ẹ kí wọ́n kọ́ wọn níkùnkùndùn kí wọ́n kọ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ pé báyìí la ṣe báyìí lórí bó bá ṣe báyìí báyìí ni ó rí ìwádìí táwa ṣe rèé ibi tá a ti bẹ̀rẹ̀ rèé ibi tá a parí ẹ̀ sí ni ṣùgbọ́n tó bá ṣe ìwádìí síwájú ó ṣeé ṣe kí kinní tún lè ṣe àwọn nǹkan míì ó dọwọ́ ẹ ó yá ìwọ náà ṣe ìwádìí tiẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé ọmọ tí ẹlòmíì ti wá tó ti ra iye ẹ̀ mọ́ wọn lọ́wọ́ tí ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ tí ò tiẹ̀ fẹ́ mọ ilé táwọn gan mọ̀ débi tí wọ́n lè ṣàlàyé fún pé ibi tí àwa dáwọ́ṣẹ́ dúró sí nìyí ìwọ lè tẹ̀síwájú tó ra nígbàgbọ́ pé àwọn nǹkan kan sì tún kù tó ṣeé ṣe pẹ̀lú kínní ẹ àbírú ọmọ tí ó jẹ́ pé kò tiẹ̀ òun ò tiẹ̀ fìgbà kankan mọ bí gbogbo ẹ ṣe rí ó kàn débì kan bóyá ó rí nǹkan kan tán kọ́ lẹ̀ pé tán bá ṣe báyìí tán bá ṣe báyìí ó wá gbé wá ń wò ó wàhálà tí wàá dé ba ìṣòro ti dé wá ní àjẹǹtì ẹ̀dánwò bóyá ó ń ṣiṣẹ́ ó tún wá rẹ́nìkan tó ní à èmi gan tún gbọ́ pé tán bá ṣe nǹkan báyìí báyìí ṣé ti rí pé ọ̀rọ̀ yẹn kò ó ti kúrò lórí nǹkan táwọn òbí ẹ̀ tí wọ́n fún nítorí pé kò kọ́ ẹ̀kọ́ yẹn ìgbà tó yẹ kán kọ́ lẹ́kùnrẹ́rẹ́ tó yẹ kó mọ kùnkùndùn ẹ̀ kó mọ kú tó pa gbogbo ẹ̀ pé eléyìí àìṣe eléyìí ìdáàbòbò ló wà fún bóyá àwọn èèyàn wá kógun tiẹ̀ eléyìí ṣe pé à ìwà tí alábàágbé ẹ̀ ń jà ẹni kùn sínú kùn síta ẹ ń ta àwọn síra yín ẹ ń búra yín eléyìí ṣe ohun tó lọ mú tó mọ ló fẹ́ mọ lò nítorí pé alábàágbé ẹ ọmọ ìyá ẹ ni ìjà ló dé lórí dòwe ẹ sì lè parí ẹ ṣùgbọ́n tí ọ̀tá àti tawá àjèjì tẹ́ ẹ mọ̀ rí tán bá dé wọ́n bá fẹ́ gbógun ti alábàágbé ẹ àbí gangan fúnra ẹ là ń lorú agbára báyìí a máa ń lò lára ọmọ ìyá ẹni ọmọ bàbá ẹni àbí ẹni tá a jọ fojú jọra wa kódà ká a jọ ní gbólóhùn aṣọ ta ní dùnkù ta ní gbọ́n mi sí omi ò tó irú àwọn èèyàn bẹ́ẹ̀ ká ní pé wọn ti tẹ̀lé àjèjì tó wá rà wọ́n níyè tó kọ́ wọn níkọ̀ọ́kùkọ̀ lọ tán ti fara balẹ̀ tán ti kọ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ wọ́n á mọ ohun tó tọ́ ohun tí ò tọ́ àwọn òbí wọn á sọ fún wọn pé báyìí lórí báyìí lórí báyìí kàṣà báyìí káwòdì àìṣe lè báyìí àìṣe lè báyìí eléyìí ìdáàbòbò ló wà fún àwọn ọ̀tá ìta tó bá wá láti ìta ni eléyìí ṣe ọ̀tá anúlé ìṣe alábàágbé aládùúgbò ẹ̀ tẹ́jọ jẹ́ tẹ́jọ jẹ́ nǹkan kan náà tí ó kàn jẹ́ pé ẹ kàn táwọn síra yín lásán ọ̀rọ̀ tẹ́ padà parí ọ̀rọ̀ ẹnu ni kò bá àbú ọlá bojú kò bá àbú ọlá bímú bó bá parọ́ mọ́ ṣèbílé ẹjọ́ wà gbé lọ lé ẹjọ́ mọ́ lórú nǹkan báyìí fún ìdí tó fi ní lélẹ́yìí wọn á ti ṣàlàyé ẹ̀ fún ayé ṣùgbọ́n ọmọ tí ò farabalẹ̀ tó ti gbẹ̀sìn àjèjì tó ti gbẹ̀kọ́ àjèjì tó ní gbogbo yẹn kò séyìí tó kàn kínní kan kínní kan nínú ẹ̀sìn àjèjì tó wá gbà yìí nì wọ́n ń sọ fún pé kò sírú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ tó bá ti yá tó bá ti bẹ Ọlọ́run Ọlọ́run á dáríjì míwá àwọn bàbá tiẹ̀ tí wọ́n mọ kú tó pa kínní wọ́n ti sọ fún pé kínní àìlò lọ́nà àìtọ́ o tó bá lò lọ́nà àìtọ́ ohun tí ò dáa lọ ṣe ó jìyà ẹ o elédùnmarè ó fìyà ẹ̀ jẹ ọ́ ṣe mọ̀ pé wọ́n ti fún ní ìkìlọ̀ yóò sì ti yé e dájú yege pé wọ́n ní wọn ń lo kínní lọ́nà tí ò dáa bó o bá ṣe é ó jìyà ẹ̀ kò sọ́nà àbáyọ àfi tó bá jẹ́ pé lọ́nà ẹ̀tọ́ láti dáàbò bo rẹ tó sì dájú pé wọ́n ń yọ ilé ayé ẹ̀ wọ́n ń yọ ẹ̀mí ẹ̀ lẹ́nu ló jẹ́ olò ṣe ti rí yàtọ̀ tó wà ń bẹ̀ gbọ́ ọmọ tí wọ́n ti brainwash tọ́ndẹ̀ ti sọ fún pé gbogbo tó wù kó o ṣe bó bá ti ronú pìwàdà bó bá ti ṣe kinní kan tó ṣe gbá tó ṣàwo ọlọ́run ó dárí jì ọ́ ṣe mọ̀ pé òun ò ní ro ohun tí ẹni tí wọ́n fún ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí wọ́n sọ fún pé àì lò lọ́nà òdì bó bá lò lọ́nà òdì ó ti ṣẹ̀ ó ṣẹ̀ sí Elédùmarè ó sì jì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Elédùmarè ṣe mọ̀ pé irú ẹni yẹn á wà more cautious a a a ní ìbẹ̀rù pé àṣìlò kínní yìí ò dáa a tún rántí àwọn ọ̀rọ̀ tán fi gbọ́ pé àì lò fún ẹni tó wà ń sàkání ẹni bó ṣe wù kí ẹjà tó níwọ̀nba àgbà tí ṣe pé ó ń lépa ẹ̀mí ẹ̀ pé ó fẹ́ pa ẹ́ àìbínú kó wá lọ múrú nǹkan báyìí kó mọ lò nǹkan téèyàn fi ń dáàbò bo rẹ̀ èèyàn téèyàn fi ń jagun láti ṣẹ́gun ọ̀tá ìta ni tó bá ti yé e kò ní máa lò láṣìlò ohun tí mò ń sọ yé wa tó náà bá ti ní ìdánilẹ́kọ̀ọ́ tó ní ìmọ̀ tán ti kọ pé báyìí lélẹ̀ ṣe rí gbogbo tá à ń fi kún tá à fi ń kún ní tí ó fi rí báyìí ẹnìkan ò ní wá láti ta wá sọ pé à tó mọ̀ pé tó bá lọ lo eléyìí kàkà kó lo eléyìí yóò jẹ́ kí iṣẹ́ ẹ̀ tètè yá á mọ̀ ìpérọ́ ni wọ́n ń pa fóun nítorí pé wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ọmọ tí òun gan ò gbọ́ ara lẹ́kọ̀ọ́ gbójúlẹ̀ ó sọ nǹkan tó ń ṣe yẹn ò dáa tó wá dijọ́ kan tó wá rí i pé bóyá òun nílò kinní yẹn tó wá yọ́lẹ̀ tó fẹ́ lọ ṣe tí ò dẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ tó kún lẹ́kùnrẹ́rẹ́ ìṣekúṣe ló máa lọ ṣe ọ̀nà tí ó gbà ṣe ọ̀nà tí ò dáa ni tó jẹ́ pé gbà táwọn èèyàn bá wá rí tí wọ́n bá farabalẹ̀ kán mọ kúlẹ̀kúlẹ̀ wọ́n máa ní ẹ iṣẹ́ burúkú táwọn bàbá rẹ̀ fi lé lọ́wọ́ ni iṣẹ́ burúkú táwọn ìyá rẹ̀ fi lé lọ́wọ́ ni bọ́ẹ̀ ti gbàgbé ìpìlẹ̀ pé àwọn kan ti rà á ní làákàyè wọ́n ti mú lọ síbòmíì ó ti ń ṣe nǹkan míì kò nídánilẹ́kọ̀ọ́ tó kún tó kún rẹ́rẹ́ tó kójú òṣùwọ̀n lórí ohun tó lọ tọwọ́ bọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ni kò nídánilẹ́kọ̀ọ́ gbogbo ìgbà táwa náà ń dàgbà wọ́n ń sọ lójú wa tí wọ́n ní tán bá fi kinní kan kún kinní kan tán ṣe nǹkan kan ẹ̀ ń wà lọ yọ pin lójú ajá tán bá fi sí ọ lójú tán bá ṣe kinní kan fún ọ ọmọ rí kinní kan ọmọ ṣe kinní kan wọ́n ń sọ létí wa ṣùgbọ́n wọn sọ ẹ̀kúnrẹ́rẹ́ kí ni àwọn nǹkan tán máa fi kúnra wọn bí n bá wá sọ pé mo san lórí wípé èmi náà fẹ́ dán wò pẹ̀lú bí wọ́n ṣe sọ kúlẹ̀kúlẹ̀ fún mi tí mi ò wádìí ẹ̀ bí n bá déédéé lọ mú pin ajá tí n bá fi sójú tí mo kàn ṣe arúmọjẹ pé guess work let me just jẹ ẹ ó dàbí pé mo gbọ́ pé wọ́n dárúkọ kinní kan wọ́n ṣe kinní kan wọ́n ní wọ́n ṣe báyìí tí n bá lọ ṣe ó ṣeé ṣe ó ṣiṣẹ́ fún mi ṣùgbọ́n kó jẹ́ pọ́nà bòmíì ni ó ṣiṣẹ́ sí kó má jẹ ohun tí àwọn ń sọ nítorí pé mi ò ní gbogbo èròjà ẹ̀ mi ò dẹ̀ mọ gbogbo ohun tán ni wọ́n máa ṣe nítorí pé bóyá torí pé wọ́n ń bẹ̀rù mi pé irú àwọn eléyìí a lè sọ ẹ̀kúnrẹ́rẹ́ kínní fún wọn kán mọ́ lọ́mọ ṣe àṣìlò ẹ̀ ọ̀bóyá gbà yẹn wọ́n ń wò pé àwọn kéékèèké yìí ohun tójú àgbárí tó jìn wọ́n ní bí ọmọdé mi bá rí wọn lójú ẹ ó fọ ni bóyá ti wò pé apọlọ àtagbára àwọn ilé ò lè gbé nǹkan tí wọn ò rí ẹ mọ sọ irú nǹkan báyìí lójú wọn gbogbo orú kínní ò ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ a dẹ̀ ń pariwo à ń sọ fúnra wa pé bó bá lóhun tí ò dáa nínú ohun tí a mọ̀ nílẹ̀ wa ó ní kẹ́ jẹ́ ká jọ jókòó ká tọ́ka ẹ̀ ká dẹ̀ sọ fáwọn èèyàn bó bá ṣeé ṣe ẹ tẹ̀ já wádìí bó làwọn kìíní ṣe dénú àṣà àti ìṣe wa ok sáwọn àjèjì kan ló mu wá ó yá tẹ́nítẹ́ní èkìsà ń tàtàn a lè gbarú àwọn nǹkan bẹ́ẹ̀ dànù pé àfẹ́ rí láwùjọ wa kì í ṣe tiwa kò it's not in our character kì í ṣe àṣà kì í ṣe ìṣe wa àwọn èèyàn kan náà mu wọnú ẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe mú ara àwọn èdè elédè kan náà tán ti ti bọnú èdè wa tán fẹ́ máa claim pé èdè wa ni nítorí ìtàn tán fẹ́ pa fún wa lọ́jọ́ iwájú pé àti ibi tí wọ́n ti ń sọ àwọn èdè yẹn láti wá you see all these things are interwoven inú mi wá dùn pé bàbá wa kí ó gba gold wọ́n bá wa tú palẹ̀ lára àwọn ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ń dá yín tàn mọ́ ẹ má jẹ́ ń dá yín lágara ẹ jẹ́ ká fi fọ́nrán bàbá wa kí ó gba gold níbi tí wọ́n ti ń ṣàlàyé àwọn kinní ẹ jẹ́ ká fi sí torí kí gbogbo wa lè kẹ́kọ̀ọ́ dẹ́n kí gbogbo wa lè rí i pé ariwo tá à ń pa látijọ́ ohun tá à ń sọ kì í ṣe pé ohun tá a mọ̀ là ń sọ kì í dẹ̀ ṣe pé àdédé ń pariwo àwọn ọ̀pọ̀lọpọ̀ inú àwọn bàbá yìí mọ̀ pé òótọ́ là ń sọ ṣùgbọ́n nítorí pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń rí bíi pé táwọn bá bẹ̀rẹ̀ sí gbà pẹ̀lú tá à ń sọ àtòótọ́ tá à ń sọ yìí ọ̀nà jẹ àwọn ó bẹ̀rẹ̀ sí dí ohun táwọn fẹ́ fọ́ọ̀sì àṣà aláṣà àtìṣe oníṣe táwọn fẹ́ fọ́ọ̀sì lé wa lórí kò ní ṣeé ṣe mọ́ because once you are enlightened Once you are educated about who you are, what you are, who you ought to be, then you are going to strive to be the best you can be. And the moment you are doing that, it means they don't have you under their hold anymore. It's going to take the boldest of the boldest amongst them to come out and accept this fact and tell you the truth. tàbá wá réèyàn nu wọn tó jáde tí wọn ń sọ òótọ́ yìí ẹ jẹ́ ká yìn wọn ẹ jẹ́ ká kan sára sí wọn ẹ jẹ́ ká gbọ́lá fẹ́ni tí ọlá tọ́ sí eléyìí ṣe ọ̀rọ̀ ìjà inú wa dùn bàbá Akeugba Gold ẹ ṣe gan ni ẹ̀yin yẹn já gbóhun tí wọ́n sọ. tó kọ́ ẹ wípé ọ̀run nìkan ni kó máa lé pásítọ̀ kó ẹ̀yin jọ olórí ìjọ kó ẹ̀yin jọ sínú káàpù kan gbogbo ọ̀dọ́ tó yẹ kó máa roko kafima mala ibi ma wọn kampu wọn jọ ni kama retí miraku ibo ni mẹ́ta ni jésù ṣerú miraku bẹ́ẹ̀ fún. wọn ṣiṣẹ́ kan wọn labọ̀ kan wọn sùn wọn jí wọn pariwo olúwa o olúwa o ìjọba ò sì lè kó gbogbo wọn ọlọ́run ló máa yẹ mùsùlùmí tó kó àwọn kan pamọ́ sínú igbó ó sọ chéènì sí mi lẹ́sẹ̀ ó dè mí lọ́wọ́ ó ní wọ́n máa pariwo aláwọ̀ akúbárú. ìwọ tó o bá ní ọ̀rọ̀ tí bàbá yìí sọ pé ìjẹ̀sìn ló ń jà bẹ̀rù ọlọ́run ó sọ sí oníkálukú bó ṣe tó àti bó ṣe yẹ bẹ́ẹ̀ ni kò dẹ̀ parọ́ òótọ́ ọ̀rọ̀ ni irú situation yìí kò ní láìpí tí àáfàá mùsùlùmí tó bá kunjú abẹ́ǹkó tó knock everybody on the head níbi tí wọ́n ti ń ṣe nǹkan tí ò dáa ẹ̀tọ́ gbogbo wa dẹ̀ ní tá a bá rí tí àwọn kan jáde tán fẹ́ sọ pé kò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ àbí ohun tó ṣe ó ṣe àbòsí níwọ̀nba àgbà tí gbogbo wa bá ti rí i pé kò sábòsí mẹ pé òótọ́ ni ẹ̀tọ́ wa ni láti jáde láti sọ̀rọ̀ pé kán firú ẹni bẹ́ẹ̀ lẹ̀ kò sí nǹkan kan tó ṣe tó ní láburú both christian muslim àti wa tá bá ti realize pé ká má gbè sẹ́yìn ìka kan nítorí ẹ̀sìn kankan ṣùgbọ́n tá bá rẹni tó ń sòótọ́ èmi tí mo jókòó yìí i still identify as a christian o lè sọ pé christianity tèmi kò yí ẹ àárín èmi àti ẹ̀kọ́ ló wà àárín èmi àtẹlẹ́dàá mi ni òkè wọn rán ẹ sí mi pé wọn ni kò wá kọ́ mi bí màá ṣe ṣẹ̀sìn mi nílé ayé bó bá dọ̀la mo lè sọ fún ẹ pé i'm no longer a christian you don't have any right to castigate me or say anything about me it's between me and my creator it's got nothing to do with you ìgbàgbọ́ bàbá ò gba ọmọ là ọmọ ò dẹ̀ gba bàbá là talk less pé o mọ̀ mí rí àbí a jọ ń sọ̀rọ̀ then you will say you want to tell me how to act or what to do no ó mọ̀ bóyá mi gan bóyá òjíṣẹ́ ni mi bóyá wọ́n rán mi pé kí n wá preach fún yín pé gbogbo ohun tẹ́ gbàgbọ́ yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ ṣó mọ ni so why will you be trying to tell me how to act or what to say no gbẹlẹdùmarè bá ṣe fi rán oníkálukú àbí bó bá ṣe fi sí oníkálukú lọ́kàn ìwọ ló mọ̀ tó o bá lè sọ tiẹ̀ tẹ́rù bá ń bà ẹ́ ìwọ tọ́lọ̀ ń bá dẹ̀ fún láǹfààní tó bá lè sọ fine bọ̀ pé ká máa àtáàkì àwọn èèyàn tó ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ṣe kinní kan ẹ ń bú lágbájá ń ṣe kinní kan ẹ mọ̀ bóyá lágbájá ń kó yín wọgbó lọ ọlọ́run wá rán ènìyàn pé kó wá kọ̀ rẹ̀ tiẹ̀ sódà kó lè change nǹkan tó ń ṣe kó má kó yín wọgbó. do you know you don't so ọ̀rọ̀ tí bàbá ìsọ bàbá rẹ̀ tó bá ní ẹ ẹ ń dọ́gbọ́n ìjẹsìn ni ẹ ní ìbẹ̀rù Ọlọ́run ẹ má wá ìbínú Elédùmarè kò fi síbì kankan ó sọ ti Christian ó sọ ti Mùsùlùmí and I can rightfully tell you if you are a Muslim and you are saying irọ́ ni wọ́n ń pa ń gbóná ti rírú ẹ̀ tilẹ̀ ẹ̀rọ tó ṣẹlẹ̀ ń bàdàn kọ́ Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú àwọn àfáà kan náà lọ bẹ̀ tán lọ tú àwọn èèyàn kan lẹ̀ ń bẹ̀ ojú wa ló ṣe arí gbogbo ẹ̀ àwọn fídíò àwọn àfáà kan tí wọ́n mú gbà kan náà àti nìbàdàn náà ni tí wọ́n ti àwọn èèyàn mọ́nú ilé tí wọ́n chain àwọn míì tí wọ́n sọ pé àwọn ọmọ family wọn ló mú wọn wá nǹkan tó ń ṣe wọ́n ló jẹ́ káwọn ṣe bẹ́ẹ̀ ìyẹn ń kọ́ àbí ti christianity ló fẹ́ sọ ṣé irọ́ ni wọ́n pa ṣé ẹ̀ kí lọ kóra yín jọ mọ́ ní ẹ̀ ń gbàdúrà kò sẹ́ni tó ní kẹ́ ẹ má gbàdúrà bọ̀ṣẹ́ bọ́ṣẹ́ ń ṣe ní Israel nìyẹn ṣé wọ́n lọ ṣiṣẹ́ ṣé wọ́n dáko tí wàhálà ogun bá dé ṣé wọ́n ní nǹkan tí wọ́n fi ń kojú ẹ̀ ṣé wọ́n máa lọ ń kóra wọn jọ síbi kan wọn náà gbàdúrà ni these are the facts we are telling each other òótọ́ ọ̀rọ̀ tá à ń bára wa sọ leléyìí o tó ń ba òòjọ́ wa jẹ́ nì o dẹ̀ fẹ́ máa sọ tó ń sọ wá dèrò ẹ̀yìn ara ẹ̀ ní in fact àwọn ọ̀rọ̀ wọ̀nwọ̀n yìí tó ń sọ yìí òun ló kó ipa tó pọ̀ jù nínú gbogbo ohun tó ń fa pé kí ilẹ̀ adúláwọ̀ kó máa lọ sẹ́yìn olóńpọn tó pọ̀ jù nù ẹ̀. èyí ò kó wọn oró èyí ò dùn wọn lọ wọn ní agbára tí wọn lè fi ṣiṣẹ́ wọn lò kí ni wọ́n ń wá wọn lọ́rùn ni wọ́n ń wá ọ̀run ni wọ́n ń wá wọ́n sì ń waste away láyé. bó o bá lọ wá owó àràmù tó lọ wá owó ha wàláì gbogbo ẹbí ẹ ní òsùnkún ha lórí ẹ ó jẹ ìyàlá yóò tún jẹ wájú ọdún. àbárí yẹn tí bá ń pariwo pé ọ̀run lọ pàtàkì jù ilé ológo lọ pàtàkì jù àlìjánà nìkan ni a máa lé ẹ má lé nǹkan kan láyé ẹ má àchífù láyé ẹ fàyè lẹ gbogbo ń tá a bá kójọ láyé yóò padà tán náà ni ẹ sọ fún pé tójú bá ń kan kó nìṣó lọ́rùn. wàlẹ́ àtàwùsà nọ sí bàkàmínà. alukurani ni wọ́n tẹ́ kí fi náà àtàkà lọ́wọ́ dára ní àkìrọ̀ ntọ́lọ̀ gbogbo ntọ́ bá ní láyé fira ọ̀run ètò túmọ̀ sí pé ṣe rere fẹ́nìyàn ẹ̀dá ẹgbẹ́ wọn náà bó ṣe wọ ọ̀run tí wọn náà wà àlùjánnà ni kò lé láyé ọba mi wá ní wàlá tánsánà. wàlá tánsánà sí bàkà mí náà dúnìyà. wàlá tánsánà sí bàkà mí náà dúnìyà never you forget that you have certain duty to perform Allah. in this world. Allah. you have certain thing to achieve in this world. ọlọ́ni gbọ́ gbìyànjú kó achieve wọn ayé ló ti ṣiṣẹ́ ọ̀run má wàá torí pò ń ṣiṣẹ́ ọ̀run kọ wá gbàgbé pò gbọ́dọ̀ àchífù láyé wàlà tansa náà sún ìmọ̀ kàtúnà nínú dúnìyà wàá ṣe kàmá àṣà náà lọ òye láyé fi ṣèrèrè ṣèrèrè fún ènìyàn níwọ̀n ìgbà tọ́lọ̀ náà ṣe é láàánú tó ní kí wọ́n náà rí nǹkan kó jọ. wàlẹ́ àdébùgìlì fàṣà àdàfẹ́lẹ̀ àrídè iná ń lọ ara yóò ìbò fún sídè. ó jọ lójú akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rù òyìnbó ń gbáyé bí ìgbà tán gbàlìjà náà áfíríkà ń gbáyé bí ìgbà tí wọ́n ń gbé nù ná ta ni ó wàá wà lìjẹ́ náà nù àwọn méjèèjì ọlọ́run nìkan ló mọ̀ ẹ dákun ẹ jẹ́ ká ronú àwa aláwọ̀ dúdú kò sí ẹ̀sìn tó kọ́ ẹ wípé ọ̀run nìkan ni kó máa lé pásítọ̀ kó ẹ̀yin jọ olórí ìjọ kó ẹ̀yin jọ sínú káàmpù kan gbogbo ọ̀dọ́ tó yẹ kó máa roko káfíńmá láìbí mọ́ wọn káàmpù wọn jọ wọn ní ká máa retí mẹ́rákù ìbò ní mẹ́ta ni jésù ṣerú mẹ́rákù bẹ́ẹ̀ fún. máa ṣiṣẹ́ fẹ́ kan wọn lábọ̀ kan wọ́n ń sùn wọ́n ń jí wọ́n ń pariwo olúwa o olúwa o ìjọba ò sì lè kó gbogbo wọn ọlọ́run ló mọye mùsùlùmí tó kó àwọn kan pamọ́ sínú igbó ó sọ chain sí mi lẹ́sẹ̀ ó dè mí lọ́wọ́ ó ní wọ́n máa pariwo aláwọ̀ akúbárú èyí ó kó wọn oró èyí ó dùn wọn ọlọ́ wọn ní agbára tí wọ́n lè fi ṣiṣẹ́ wọn àlò kí ni wọ́n ń wá wọn lọ́rùn ni wọ́n ń wá ọ̀run ni wọ́n ń wá wọ́n sì ń waste away láyé sọ́lọ̀ ní káwa dúdú wá waste away ni kí ló dé tí ròun wa ọjọ́ ti lárúbáwá tó ní islam tọ́lọ̀ ń fi islam tó sọ̀kalẹ̀ síbẹ̀ kí ló dé tí ròun wa ọjọ́ tàwọn ọmọ israel tí wọ́n ní christianity kí ló dé tá a pé àwa ló yẹ ká jẹ́ the best láyé gbogbo òwe research ayé ó ní ènìyàn dúdú ẹni àkọ́kọ́ èèyàn tó kọ́kọ́ dáyé wọn láfíríkà wọn ni ní ẹ ti kọ́kọ́ gbúrò ẹ̀ áfíríkà náà ló wá ló di rádaràda yìí ká lọ lé oògùn owó mi sọ pé ká lọ lé ayé bá ìtúláàsì bó o bá lọ wá owó àràmù tó lọ wá owó ha wàláì gbogbo ẹbí ẹ ní ó sunkún ha lórí ẹ ó jẹ ìyàlá yóò tún jẹ wájú ọlọ àmọ́ tí mò ń sọ ni pé lọnà halal you must be an achiever tó bá wà nínú kádàrá rẹ nǹkan méjì ni ó di tàmí ẹni tí ó wọná àtẹni tí ó wà àlìjáná lọ́hùn ẹ̀sìn ọlọ́hun àti sẹ́ẹ̀rí méjèèjì ni ó gbé yàn wà àlìjáná. tó o bá lẹ́sìn tó o bá nísẹ́ẹ̀rẹ́ o ò lè ra ìjánná wọ̀ ẹ̀sìn ni ó wa kọjá lórí afárá àsìrá ti ta fi déwájú ọ̀nà tíkẹ́ẹ̀tì ni kí náà fi wọná ìwà rere tán kí lóòjọ wọná ìwà bútó òwú sáwọn èèyàn ní ògbé wọná ó tiẹ̀ ní kọjá lórí àsìrá ti tó fi dá àmọ́ tó o bá jẹ́ni tí ń sin lọ́hùn ó kọjá lórí àsìrá ti àwọn onírà àlìjẹ́nà wọ̀ ibẹ̀ ni wọ́n ti dá ọ padà sínú iná má torí ipò ń sin lọ́hùn kò ní tiwa rere báwo má torí pò ń sin lọ́hùn kò ló ní ṣe rere fẹ́ bí ò ní ṣe rere fara má torí pò ń sin lọ́hùn kò sọ pé aṣọ kan péré lọ fẹ́ wọ̀ tó fi kú ànábì gan ọ̀wọ́ sọ kan kí ló dé tó fẹ́ mọ́ lọ́nà ànábì lọ. ẹranko nìkan ní kí plan pé bó lòun ṣe fẹ́ better environment o ẹranko ni ò ní ronú pò ń fẹ́ kọ́lé kò ní ronú pò ń fẹ́ ra kò ní ronú pò ń fẹ́ lọ sánmọ̀ ntaafi jẹ nìyẹn náà nìyẹn ọpọlọ tọlọ fún wa yẹn náà ló fi ní ká jẹ olórí lórí gbogbo ntòun dá. ìwọ ń sọ wípé ọ̀run nìkan ló lé ọmọ bíi ti Israel tí wọn bá tẹkinọlọgì ayé ọmọ bíi tí wọn bá dé ni wọn à kú lójú kan náà tí wọn fi ń pa àwọn ọmọ fọlẹ́sìn run lọ bó tiẹ̀ jẹ́ pé ìtàn ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn wọn à kú lójú kan náà tí wọn fi ń ṣe nǹkan ọ̀gbìn tó fẹ́ lè bọ gbogbo ayé ó dẹ̀ mélòó tó dé Israel tó bá àwọn ọmọ Israel tó jẹ́ pé gbogbo wọn ará ògiri Jẹ́ríkò ní wà sọ ọjọ́ náà ó dẹ̀ mélòó tó dé Saudi tó jẹ́ pé gbogbo ọmọ maka wọn kálukú ibi iṣẹ́ kaaba ni wọ́n ń sùn sí wọn wáṣẹ́ tí wọ́n á sí lọ kí ló dé tá a kì í ronú ọ̀run pàtàkì lóòótọ́ sọ fún wa pé make sure pé o achieve láyé tó wà sáré kọjá ìwọ wò ó lápèjúwe àwọn tó sọ wípé àwọn tí wọ́n gbẹ̀sìn wá àwọn ilẹ̀ lárúbáwá lápèjúwe ìwọ wo Dubai wo UAE UAE ló ń lìdí gbogbo tó ní í ṣe with space competition nílẹ̀ lárúbáwá ẹ̀yin òkú olójú kan lẹ́yìn gbára ẹ̀ àwọn ń wọ́nà bò làwọn ò ṣe wọnú òṣùpá lọ́nu red planet lọ oríṣiríṣi planet ti ń bẹ lókè níbi ọdún díẹ̀ sẹ́yìn ní Dubai state kan nínú UAE ni wọn divine bansẹ le control jo tójó sí rọ òjò kí rọ nílùú wọn ni àmọ́ cloud máa wà lẹ́ẹ̀kọ̀kan àwọn cloud funfun funfun yẹn tí tó bá ti di tó dark ọfẹ domi ni wọn wá lọ ṣe nǹkan drone drone ti máa ń fò kiri tẹ́ fi máa ń record àwọn wá ṣe wọn send díẹ̀ sínú cloud kìnìyẹn ni ó wàá send electrical wave sáàrin cloud gbogbo kíní funfun yẹn electric ni ó send sáàrin wọn àwọn kìíní yẹn ó bẹ̀rẹ̀ sí ní lẹ̀pọ̀ bí ẹ bá ti lẹ̀pọ̀ kò gbọdọ̀ tó ṣẹ́jú mẹ́wàá ojú ọ̀rọ̀ tọ́bajọ́dọ̀ tí ní sẹ́ẹ̀ ní kó ń tọ́ ọ̀hún ní kẹfìlì agbára kan ni wọ́n ronú kan nínú ọpọlọ tọ́lọ̀ fún wọn tí wọ́n fi ṣe yẹn bó o bá rí gbogbo ẹ̀ lọ́wọ́ vision twenty thirty Saudi Arabia kó o lọ́wọ́ kí ni wọ́n gbà lérò kò tí ì di vision twenty thirty gan bẹ́ẹ̀ bá lọ ájì ẹlòmíì máa ń béèrè pé ṣé kí sáà dìjọ́ náà náà láti wáyé Saudi wa determine pé ní twenty thirty tí ń bọ̀ yìí kò ní sí ìlú tí ọ̀dà tó lu àwọn ọmọ lórílẹ̀ ayé. gbogbo ọ̀nà ni wọ́n ń san wọ́n lọ ṣe project tá ní giga project ọ̀kan tí ètò popular jù ń bẹ̀ lélẹ̀ tí wọ́n ń pè ní odidi ìlú ni wọ́n já tẹ̀ sórí omi odidi ìlú yìí yóò tóbi ní ten thousand two hundred square mile tó ti fẹ́ tó didi state mẹ́rin àbí márùn ní nàìjíríà wọ́n ń rọ owó síbẹ̀ láti kọ́ ìlú tí ò ní sí ìlú kan tí ó dáa tó wọn láyé wọ́n tún ṣe míì wọ́n ń pè kan ní oxagon resort gbogbo nǹkan gbádùn ayé airport tó náà um, ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù football field tó dáa jù láyé stadium tó dáa jù láyé gbogbo nǹkan ṣeré tó dáa jù láyé ni wọ́n kò sí oxagon lẹ́gbẹ̀ẹ́ jẹ́dà ni wọ́n fi sí wọ́n tún wọ́n tún kọ́ ìlú kan lọ́wọ́ city digital city tàbí city on the line bí ìlú yẹn ṣe gùn tó one seventy kilometres ìní ìlú yẹn ó tó ìrìn Ìbàdàn sẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀mejì kan wá kọ́ ìlú kan láti Ìbàdàn kó fi kọjá Èkó times two kí ìlú ọ wà lọ́tún kó wà lọ́sì wọ́n dẹ̀ láwọn parí ẹ̀ ní twenty thirty. Allah wọ́n tún ṣe kan lọ́wọ́ dẹ́sàtì ìlú wọn wọ́n làwọn fẹ́ gbé dẹ́sàtì Dubai tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ Dubai máa ń lọ safari desert wọ́n lẹ́ gbàgbé safari desert ní táwọn bá wọ̀ àwọn ń diversify pé tí bá yá tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ táwọn èèyàn ò lè dé àjì mọ́ sórílẹ̀-èdè àwọn ò ní exist ni àwọn exist àwọn exist ọ̀nà wo lowó ọmọ gbà wọlé ẹ wo gbogbo ọgbọ́n tí Saudi Arabia ń dá ẹ lọ wo ọgbọ́n tí Qatar ń dá ẹ lọ wo ọgbọ́n tí Eh, Oman dá ẹ lọ wo ọgbọ́n Kuwait ẹ wá lọ wo ọgbọ́n Israeli ẹ lọ wò ó bí wọn ṣe ń gbìyànjú láti jẹ́ nǹkan láyé ẹ wá wo nǹkan táwa ń dà ẹ wo ń tà sọ́ra wa dà. àkọ́kọ́ sọ̀rọ̀ táfíríkà ní aṣọ identity wọn. ẹ lè fa ẹ lè Chinese láéláé kó máa wá dírẹ́sì bí ó. ariwo kí ń pa látijọ́ kí ni à ń ṣèkìlọ̀ fúnra wa tá à ń ra wa létí pé ẹni tó bá fẹ́ mú ẹ lẹ́rú tó fẹ́ máa mú ẹ sìn á kọ́kọ́ gba gbogbo nǹkan tó fi unique tó fi identify ara ẹ tó fi sọ pé ó jẹ́wọ́ that was what they did to Africa everything Africa was using everything that makes Africa unique which used to be our ways of life our tradition our culture the way we give our children names, the way we dress. Those are the first things they attack and took away from us. Ìwọ tó bá lárò jinlẹ̀ tó bá lọ farabalẹ̀ tó bá rò tó bá wo gbogbo ẹ̀ dáadáa. Bàbá yìí sì máa sọ̀rọ̀ débẹ̀. Àwa ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Imagine bí n bá ní mo fẹ́ rán aṣọ ń sìn, tí bá pè wọ́n nílé, tí bá fowó ránṣẹ́ ìgbà tán bá máa rán aṣọ mi tán bá máa kó dé gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá aṣọ mi gbọ́dọ̀ wá pẹ̀lú fìlà kó fi complete irú fìlà ikọ́ ni wọ́n máa fi sí fìlà àwọn ọmọ Fúlàní ni wọ́n máa rán wá fún mi tán máa gbé sí aṣọ mi wá fún mi except tí n bá pè wọ́n specifically tí n bá sọ fún wọn pé mi ò fẹ́ fìlà yẹn fìlà Yorùbá tí mo sọ orú yìí tí mò ń fún wọn lókù tí mi bá sọ aṣọ yẹn gbogbo aṣọ tó rán wá fún mi fìlà yẹn ni wọ́n fi sí wa fìlà yẹn ló bá wa yes it looks nice it looks good with the with, i mean with the attire but the fact remains a ní fìlà tiwa which is irú àwọn tí mo dé àbètí ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ tiwa aṣọ wíwọ̀ wa gan aṣọ wíwọ̀ ṣebí láyé john àwọn bàbá wa máa rán aṣọ àwọn òyìnbó àti àwọn akátá tẹ bá ti ń sọ̀rọ̀ aṣọ áfíríkà àbí nǹkan kan ẹ rí i pé ó yá sí gbogbo wọn lẹ́nu the most common name of the most common aṣọ tí gbogbo wọn máa ń sáré sọ dàṣíkí ẹ gbọ́ lẹ́nu wọn wọ́n dẹ̀ mọ̀ pé àgbà you talking about dàṣíkí wọ́n mọ̀ dàṣíkí yẹn pé tí ò dáa tí mi bá ṣe mistake àwọn bàbá wa ni wọ́n máa ń wọ dàṣíkí ẹ ti mọ̀ àwọn aṣọ tó máa rán ó dàbí sẹ̀mí agbádá iṣẹ́ agbádá ó dàbí sẹ̀mí agbádá àwa sì dé ba aláyé dáadáa kódà èmi gan wọ̀ because lára àwọn títí dádì mi tí mo tí mo dé bá tí mo wọ̀ dáadáa láyé ìgbà tán máa ń ṣe kí ni wọ́n ń pè ní Ìlọrin gbà yẹn ṣé wọ́n pè ní Ìbàdàn wọ́n máa ń ṣe ẹ̀ńbáláyà which is a radio program I mean TV program tó máa lọ tí wọ́n máa béèrè béèrè àwọn ìbéèrè ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀ tó máa dáhùn tó bá lè gbà á lọ fi pè ní ẹ ń bá láyà kó wá wọ nílọrin ó dàbí pé wọ́n ń pè ní ta ń á wà lára àwọn pioneer tó máa lọ attend the program yẹn gbà yẹn tí bá ń lọ ń gbà yẹn aṣọ yẹn ni máa ń wọ̀ àwọn aṣọ yẹn ni máa ń wọ̀ máa mú máa wọ̀ máa lọ ń gbà yẹn ìpè òkè gbogbo gbà yẹn gan àmọ́ yín pé ó níbi tẹ́lẹ̀dùmarè mú wa lọ ó ní nǹkan tẹ́lẹ̀dùmarè jẹ́ ó yé wa torí gbà yẹn gbà míì tá a bá wo àwọn aṣọ yẹn àwọn èèyàn míì á máa wò wá pé kí làwọn eléyìí ń bá kiri but now it makes sense to me gbogbo àwọn aṣọ yẹn sì wọ́n ti ń fade away àwọn èèyàn wọ̀ wọ́n mọ́ àrán tí wọ́n mọ́ àwọn aṣọ àwọn Mali tí wọ́n rán tí wọ́n bẹ̀rẹ̀ sí kó wá fún wa tán introduce sí wa òun ni gbogbo wa ni most of us là ń rán ní ìsìn ó là ń rán ní ìsìn kò dẹ̀ sí béèyàn ṣe ń gbàgbé identity ẹ̀ jù bẹ́yẹn lọ tó fi mọ́ èdè wa imagine kí ló mú yín rò wípé wọ́n ń sọ fún ẹ pé ẹ̀sìn wá láti bí ibi tẹ́sìn yẹn ti wá wọ́n ní èdè they now wrote it in their language and they are telling you you have to learn their language to understand that religion meanwhile àwa wá láti ibì kan right a dẹ̀ ní àwọn nǹkan tiwa and we can write them in our own language too pé if you want to really understand this thing you need to learn our language mo ti sọ fún yín láìmọye ìgbà àtòyìnbó àtakátá tí mò ń pàdé ń bì báyìí tí wọ́n ti ní one or two things to do with it pé àwọn fẹ́ mọ kí ni wọ́n ń pè ní ifá àbáwọn fẹ́ mọ ẹ kí ni wọ́n ń pè lélẹ̀ kí ni wọ́n ń pè nìyẹn tí wọ́n máa ní àwọn ti lọ ibì kan ẹ wọ́n sọ fáwọn pé àfi táwọn bá lọ kọ́ èdè Yorùbá dáadáa àwọn ní láti understand èdè Yorùbá pé yes àwọn lè practice kìíní without really understanding the Yoruba language pé bọ̀ kò lè wà effective àfi tí àwọn bá lọ kọ́ èdè Yorùbá yẹn gangan dáadáa táwọn bá mọ̀ ìpè tó ráwọn nǹkan kan wà tí àwọn á máa ṣe tí àwọn máa máa sọ táwọn bá fẹ́ ṣàdúà tó dẹ̀ jẹ́ pé àwọn gbọ́dọ̀ sọ lédè Yorùbá ni èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ fún wọn they told me that they were told they had to go back to Africa especially to Yoruba land and go and learn Yoruba language if they really want to practice that religion. Mo ti sọ fún yín, mo pàdé ẹni tó ní Ṣàngó lòun ń ṣe. Ó ń gẹ̀gùn Ṣàngó, ó ń ṣe gbogbo ẹ̀. But ó ní wọ́n sọ fóun pé o ní láti lọ kọ́ èdè Yorùbá títí ẹ̀ nìyẹn. Ìgbà yẹn lọ́hùn, mo wo mo rẹ́rìn pé nǹkan táwa ń sá fún. O ní àwọn eléyìí embrace, you know. But now it makes sense to me. Òun ló mọ nǹkan tó rí. This person used to be a Christian before òun ló mọ nǹkan tó rí òun ló mọ reason tó ṣe lọbẹ èmi kọ́ ẹlẹ́dàá ẹ̀ ló mọ nǹkan tẹ́lẹ́dàá ẹ̀ bá sọ tó fi di pé ibẹ̀ ni ó end up sí it's not my making mi dẹ̀ ní láti tu wò àárín òun àtẹ́lẹ́dàá ẹ̀ ló wà but what i'm saying in essence ni pé ọ̀rọ̀ tí bàbá yìí sọ gbogbo ariwo tá à ń pa látijọ́ ìta ń sọ fúnra wa ni bóyá tẹ́ ẹ̀ bá wá gbọ́ lẹ́nu àwa torí àjọmọ kéékèèké kò sẹ́ni tó mọ̀ wá sọ̀rọ̀sọ̀rọ̀ orí afẹ́fẹ́ paper tiger la wa entertainer ni wa we are only making noise on the internet bóyá tẹ bá bẹ̀rẹ̀ sí í gbọ́ lẹ́nu àwọn èèyàn tí ẹ mọ̀ tí wọ́n lóye tí wọ́n jẹ́ àfà ẹ́ tí wọ́n jẹ́ pásítọ̀ ẹ ṣáà rí ara àwọn fídíò tí mo sóòjọ́ kínní nígbà tí incident ọ̀wọ́ ṣẹlẹ̀ àwọn pásítọ̀ tó jáde tó ń kìlọ̀ fún kálukú pé lọ wá nǹkan tó lè fi dáàbò bò rẹ níwọ̀nba àgbà tí ò bá ti jẹ́ pé ẹ̀mí èèyàn míì ló fi ṣe àbò pààyàn kan lára láti ṣe pé kò sí nǹkan tó láburú mbẹ̀ ó fẹ́ fi dáàbò bo ara ẹni agbọ́ lẹ́nu pásítọ̀ ṣé irọ́ ni pásítọ̀ yẹn ń pa màá sọ fún pásítọ̀ yẹn ò parọ́ is telling you the truth bọ̀ wá láwọn kan máa àtáàkì ẹ̀ wọ́n á ní irọ́ ló ń pa ẹ má dá lóhùn o ó fẹ́ kó yín lọ́rùn àpáàdì ṣé àwọn ti lọ́rùn àpáàdì ni tán fi mọ àwọn tó wà lọ́rùn àpáàdì oníkálukú ló máa padà yára ẹ̀ ń brain òyìnbó láyé. láyé kú lù á. èdè tí wọ́n sọ láyé lónìí èdè Chinese ni èèyàn mélòó ní sọ òyìnbó. ó fẹ́ẹ̀ jẹ́ pé ìdajì ayé ní sọ èdè Chinese. èdè wọn jọ wọn lójú ẹ ní wò títí kẹ wá rí ọmọ Israel kó wá fẹ́ pèrè lọ́mọ Amẹ́ríkà èdè wọn ni wọ́n ń sọ oúnjẹ wọn ni wọ́n ń jẹ ẹ̀wù aṣọ wọn ni wọ́n ń wọ̀ gbogbo òrìn sí wọn lọ́jọ́ tìbí tá a dá wọn sí kódà oògùn tó jẹ́ tìlú wọn ni wọ́n ń wọn ilé oògùn lumi. àwa áfíríkà ní nàìjíríà nílẹ̀ yorùbá àwa la fẹ́ dòyìnbó bọ́mọ wọ ọba tí sòyìnbó àti tọ́ àti ìrọ́mọtọ́ èdè yorùbá parẹ́ lọ díẹ̀díẹ̀ dáhùnsá wa own identity èdè yẹn ò gbọ́dọ̀ parẹ́ nítorí ẹ̀sìn. ẹ ṣe bàbá. ìsọwọ́ dírẹ́sì àwọn bàbá wa àti sọ́ọ́ di tààrà òkú. ẹ ṣe bàbá. ìsọwọ́ jẹun àwọn bàbá wa ká jẹyán ká múyán ká fi gbé àmàlà ká múyán ká fi run ká fi gbé ẹ̀gúsí sẹ́nu àti sọ́ọ́ di tàwọn aróko. iná lè fa tá a. a jẹjẹ òyìnbó ń wọṣọ òyìnbó a fẹ́ ṣe bí òyìnbó kò wá ní dọjọ́ kan kóyìnbó mọ́ra wa létí pò kì í sara wa black ni ẹ kọ́ ní. máa They will always remind us eh, we are not the same. Ayato. No matter how how many years you been a citizen of any other country, eh? especially these American or European countries. Or kò tẹ̀ possible mi rò pé wọ́n gbàyàn láàyè kó di citizen Asian countries. They don't allow it. Àwọn Arab ló tẹ̀ worst jù. Àwọn náà worst jù. Wọ́n lè mú àwọn ọmọ wa obìnrin kán máa ṣe wọ́n ní ṣekúṣe, kán máa bá wọn sùn tipátipá kọ́ máa ṣe náà dandan pẹ̀lú wọn kọ́ máa kí nǹkan tó wù wọ́n bọ̀ wọ́n lójú ara bọ́ wọ́n hàn lè gbà kán bímọ fún wọn they won't talkless pé wọ́n máa gbà fún ẹni dúdú kankan pé kó fẹ́ ọmọ obìnrin wọn the few ones tí wọ́n tí bóyá wọ́n bóyá wọ́n win visa lottery tí wọ́n wá gbé Amẹ́ríkà tí àwọn ọmọ wọn tí wọ́n jàjà fẹ́ lọ fẹ́ òyìnbó àwọn pẹ́rẹ́ǹtì yẹn pa ọmọ yẹn dànù ni wọ́n pa dànù àwọn náà mọ reason wọn oh. and i don't know why you guys are so hell-bent these are the people you want to chase they are the ones you want to live their lifestyle you want to keep enriching them eh? Why they are doing all this great stuff moving ahead and we are going backward and we kept shouting and telling everybody "But this needs to stop and it has to start from this religious religious uh, religious houses because ibi tẹ́ ti ń brain wash àwọn èèyàn wa nìyẹn ibi tẹ́ ti ń gbé àṣà aláṣà ìṣe oníṣe tẹ́ ti ń gbélé àwọn èèyàn wa lórí nìyẹn ẹ tẹ̀ rẹ ọjọ́ kìíní àná ta rí bọ̀bọ̀ ọmọ Igbo pásítọ̀ yẹn tó mú súùtì ṣáàtì gbogbo ẹ̀ táì gbogbo ẹ̀ bàtà tó mu tó bẹ̀rẹ̀ sí bọ̀ dálẹ̀ tó sáná sí tó ń jóná it's because he realized pé I've been brainwashed they told me not to wear my own local attire anymore they told me that to be a pastor, I have to dress in a certain way. Don't you know technically they are taking away your identity? That's what they are doing to you. That has nothing to do with you worshiping God. If you like, you can be in your own secret place, in your own house, and be naked without clothes. That's how you were born. As long as you are not walking around town nakedly. I mean, in your own house, if you like, you can be naked and you can worship and serve God. There's nothing wrong in that. God didn't stipulate, God didn't specify that you should dress in a certain way to serve or to worship Him. But one thing that I know is common to everybody everybody adorned white garment or the white clothes when they want to do certain things, both Christian, Muslim, and Isheshe people. Now, as an African, as a Yoruba boy, and from what I've read, from what I've heard from elderly people, we Yorubas have always adorned ourselves with white linen. We've always, nobody taught us that. And I can prove to you that all these other people copied that from us. And then they went back. They made robes, they made garments, and they want to pretend that that has something to do with religion and it came from them. And most of you are not seeing it. They know. They saw this with us. They went back. They imitated. They took the original and then created their own fake and they are now selling the fake back to you. Ọlọ́run àjẹ́ kó yé gbogbo wa. Fànàzà ní fata máa yẹ kúlù kànà bí. Lẹ́sàlẹ̀ fata máa yẹ kúlù kànà bí. Àwa ń ṣe bí òyìnbó, a sì ń proud pé. I'm a civilian. I'm an highly educated someone. Allah. Ṣé ń sọ pa ọ pé bàbá wò ní lànà táwọn náà fi kẹ́kọ̀ọ́ ni? Ẹ̀bọ̀là níjọ ṣe gbogbo ba tó bá jẹ́ tilẹ̀ Yorùbá àjọ níní agboolẹ̀ Yorùbá tí wá ní àwa lọ́lọ́run fún èdè Yorùbá dùn lẹ́nu. A gbọ́dọ̀ jẹ́ kó parẹ́. Ló fà tó jẹ́ pé àìmọye wá sí mi tí wọ́n bá ní kí n sẹ́ lóyìnbó tí n bá sọ òyìnbó dé lẹ́bù kan máa padà sédè yorùbá ni ọ̀nà òyìnbó mélòó ni ó fèdè tèmi sọ báwọn tiẹ̀ sọ̀rọ̀ wọ́n á jẹ́ pé tí ò bá tí ì sọ òyìnbó lọ́dọ̀ wa kò tí ì lajú ìyá laisa alfa ta. ayé kúlù ànàsà. òyìnbó rọ òyìnbó àti russia àti amẹ́ríkà àti uk àti europe àti germany gbogbo wọn rọ̀ṣì wá sí áfíríkà láti wá kó rìsọ́ọ̀sì tiwa gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa ni wọ́n ń jí kó lọ wọ́n dẹ̀ ń sọ fáwa pé ẹ máa dúró délé ológo ẹ máa dúró dọ̀run o àwọn ò dúró délé ológo wọ́n ní káwọn ọmọ dúró délé ológo ilé ológo ń bẹ lóòótọ́ àjọ gbádùn ayé láì ní wá nǹkan tó takotọ́ lọ́hùn á dẹ̀ lọ wà lìjánà tó bá dọ̀run ká lo méjèèjì pọ̀ kò sí nǹkan tó di ọlọ́run lọ́wọ́. iná lè fa tá. ọgbádùn ayé kápẹ́tọ̀ owó ni ọba tó lówó tààrà ni kápẹ́tọ̀ ọlá ni ọba tọrọ lálò ni ọba tí ò gẹ̀ẹ́sẹ̀ máa ti ń gun atẹ́gùn níbi tí ọlá náà dé síbẹ̀ nínú ẹni tí ó tó wà àlìjáná ló wà iná lè fa tá. máa yẹ kúlù ànàzà aláìsàlè fa tá máa olùkànà àbẹ̀rẹ̀ lẹ́sàlì fàtà máa yẹ kó olùkànà àbẹ̀rẹ̀. nǹkan méjì tó pàtàkì tá a lè mú lára àwọn òyìnbó education wọn ọ̀la ayé lójú àní kò pa education wọn ti bẹ̀tẹ̀ ló fi promote tiẹ̀ àwọn ẹ̀sìn tí wọ́n introduce sí wa ó jẹ́ ká mọ ìyàtọ̀ ó jẹ́ kí pàápàá jùlọ rú èmi tẹ́mi jẹ́ mùsùlùmí sìn látara islam ó jẹ́ kí n mọ ọlọ́run léyìí tó jẹ́ pé mi ìbá tí mọ ọlọ́run tó bẹ́ẹ̀ tí n bá wà nínú ẹ̀sìn mi ó wá jẹ́ kí n hundred percent assurance pé inna dina inda Allahi islam kò sí ẹ̀sìn tọ́lọ́wọ́ tẹ̀wọ́ gbà nínú àkọsílẹ̀ kùránì tẹ̀mí ka islam ni bọ́ba dinú ẹ̀sìn tiẹ̀ ìwọ náà lè wí tiẹ̀ àmọ́ pé mo jẹ́ mùsùlùmí kò ní kí n múra kí n sọ̀rọ̀ àmì di lárúbáwá kò ní kó jẹ́ pé oúnjẹ tí lárúbáwá ń jẹ nìmí náà máa jẹ àfi tí n bá ń bẹ nílùú wọn lókun kò ní kí n wá gbàgbọ́ pé lárúbáwá ó dáa jù mí lọ kò ní wáyé láéláé ẹja gbẹ̀sìn kásìn lọ́hún ẹja gba education bẹ̀tì ká má gbàgbé pé black ni wá káwọ́ náà bá ṣe develop. ṣe ti gbọ́ gbogbo ohun tí bàbá yìí sọ náà nípa rí ẹ̀ ẹni pé wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ara wọn gẹ́gẹ́ bí mùsùlùmí wípé nǹkan táwọn believe ni wọ́n sọ yẹn that doesn't mean I have to believe that and he said it wípé nínú ẹ̀sìn tí tèmi náà bá nígbàgbọ́ nú ẹ̀ tó bá wù mí mo lè sọ pé ẹ̀sìn tèmi gangan gan ló máa gbéyàn lọ sọ́run tó bá dẹ̀ wù mí mo lè má ní ẹ̀sìn kankan pé bóyá chọ́ọ̀chì báyìí mò ń lọ àbí mọ́sálásí báyìí mò ń lọ kínní ṣùgbọ́n mo nígbàgbọ́ pọ́lọ́run wà mo sì lọ́nà tèmi tó yé mi mo dẹ̀ ń gba ọ̀nà yẹn ẹ̀sìn náà wọ́n sọ̀rọ̀ nípa òjò bí wọ́n ṣe ṣe òjò ní United Arab Emirates nílẹ̀ Yorùbá wọn máa ń sọ pé àwọn kan wọn dá òjò dúró which àwọn kan ò ní irọ́ ni which kì í ṣe irọ́ òótọ́ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni àwọn kan wà wọ́n á ní wọ́n máa ń fa òjò kójò rọ̀ they call them rainmakers, makers wọ́n wà ṣèbó lọ́gbọ́n ó níwádìí ìjìnlẹ̀ tán ṣe débẹ̀ tán fi mọ irú àṣírí yẹn tán fi ń ṣe ṣùgbọ́n gbà tó jẹ́ pé ẹ níjọ́ ń sọ̀rọ̀ ẹ níjọ́ ń ṣe nǹkan kan ẹ máa kọ̀ndẹ́mù wọn ni ẹ níṣẹ́ ọwọ́ wọn dá nǹkan burúkú ni kò jẹ́ ká lè tẹ̀síwájú tá lè lọ ṣe investigation pé ok kí làwọn ẹni mú mọ́ra wọn kí ni nǹkan tó ń ṣe what took place in the atmosphere that change to cause the rain to fall when they do such right oníkálukú níbi tá a dá sí àti fún oníkálukú ní ọ̀nà tí ó gbà mo máa ń fi ẹranko mo máa fi ń ṣe àpẹẹrẹ fún wa nígbà gbogbo ní gbogbo ìgbà mo máa ń sọ fún wa mo ní nígbà tọ́lọ́run dá àwọn ẹranko oríṣiríṣi ẹranko tó wà tẹ́lẹ̀dùmarè dá ó dá wọn ó fún oníkálukú wọn ó fún wọn ní agbára agbára tí wọ́n fi máa live tí wọ́n fi máa protect ara wọn tí wàhálà bá dé tí wọ́n bá sense danger bẹ́ẹ̀ ni mo máa ń fi líìlí mo máa fi ń ṣe àpẹẹrẹ wípé bó ṣe kéré tó yẹn tó bá dójú ọ̀gbagadì ìjà tó bá dójú ẹ̀ tó bá sẹ́ǹsì dénjà ṣàṣàlẹ̀ ẹranko tó máa kọlu líìlí tó máa lọ lọ́fẹ̀ẹ́ nítorí àwọn ẹ̀gún tó wà lára ẹ̀yẹn tẹ́ máa ń rí yẹn ọfà ni they are like arrows ọfà tí ò ní ìdí ọ̀sán tí wọ́n pa àwa èèyàn tá a bá fẹ́ tafà á ṣe kinní ọfà a nílò ọsán àbí a nílò ọsán àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ fún líìlí Elédùmarè ti kẹ́ ẹ ó ti fi jíǹ kẹ́ ẹ pé mo dá ọ bó ṣe wá kéré yìí kó mọ́ dàbí ìyànjẹ jẹ fún ọ ní agbára tó fi mọ́ dáàbò bo rẹ̀ líìlí ò lè wà ńlẹ̀ lẹ́sìn kí mọ́ wọ bàtà tó ní agbára kí wá déédéé ni mo fẹ́ lọ tẹ̀ mọ́lẹ̀ torí pé ó kéré ẹ̀gún yẹn máa gún mi lẹ́sẹ̀ kò sẹ́ni tó máa sọ fún mi tí máa gbẹ́sẹ̀ mi lílì wá jẹ́ ẹranko tó yẹ pé Ọlọ́run tó wá kẹ pé ó mọ̀ mọ̀ táburú bá ti ń bọ̀ ní sàkání ẹ̀ táburú bá fẹ́ ṣe ẹ́ bó bá ti wá mọ̀ bínú bá ṣe bí ọ sí bẹ́ẹ̀ lọ́fà yóò ṣe mọ jáde lára ẹ̀ àwọn ẹ̀gún tó wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ lọ fì fì fì tí wọ́n mọ ta jáde bí ọ̀fà gbogbo ibi tí ọfà ìgbà wa wà tó bá bà òru ló ń wọbẹ lọ that is why tẹ bá lọ rí internet ẹ lọ ẹ lọ ẹ lọ google ẹ ẹ lọ sórí youtube kẹ lọ wo fídíò kẹ lọ wo àwọn ẹranko tó ti bá líìlì fa wàhálà nítorí copyright náà ṣe lè máa gbérú nǹkan bẹ́ẹ̀ ká máa wá fi ṣàpẹrẹ bó ṣe máa wá yìí tí máa lè lò máa wá fi hàn yín jọkàn bó ṣe kéré tó yẹn á bá ọ̀pọ̀lọpọ̀ ẹranko ńlá fà á tó jẹ́ pé òun ló máa padà borí wọn tó máa pa wọ́n nítorí pé ọlọ́run dá síbi tó dá sí ó dá nírú ẹ̀yà tó dá ó dẹ̀ rí i pé ohun tó ní lónìí ó dẹ̀ fi fún bẹ́ẹ̀ náà ló ṣe rí fún àwa èèyàn ṣe wá ráwa tá a wà láfíríkà gbogbo ohun tí Elédùmarè wá dá mọ́ wa pé àwọn tẹ́ ní lónìí àwọn kan wá tàn wá àwa ń da gbogbo ẹnu àwa ń fi gbogbo ẹ lẹ̀ àwa ń da gbogbo ẹnu àwa ń filẹ̀ ẹ bira yín léèrè kí ló dé táwọn ń kó tó ń kó lọ lu wọn ohun táwa ń kọ ọlẹ ta ní òdà ta láàfẹ mọ àṣemọ yẹn kí ló dé táwọn ọmọ tán lọ ń lò ṣé for the past three four years ṣé ẹ notice rate tí àwọn aláwọ̀ funfun fi ń wá tán wá ń fẹ́ àwọn ọmọbìnrin wa tí wọ́n á wá wọ́n á dọ̀bálẹ̀ wọ́n á dáná wọ́n á wọ agbádá wọ́n á dé fìlà wọ́n á kọrin wa bẹ́ẹ̀ náà ló ń ṣe nílẹ̀ Ìgbò ṣe rò pé wọn ò pé rò pé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe ni mi ní jẹ́ kó jù báyìí lọ ó ti fẹ́ wọ wákàtí kan ẹjẹ́ á dá dúró lórí wákàtí kan ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa gbìyànjú ká kẹ́kọ̀ọ́ nínú ohun tí afa sheik akéwùgbà gold tí wọ́n sọ fún wa bí àtòun táwa náà ti ń sọ látẹ̀yìn ẹ mú mọ́ra wọn ṣó ń jọra wọn bàbá wa sheik akéwùgbà gold àtúnkìyín lẹ́ẹ̀kan sí ẹ kú òǹgbẹ ẹ̀mí ò rẹ̀yìn oṣù láṣẹ Èdùmàrè ẹ nígbà lásán o Elédùmarè á yín lóhùn àwọn àdúrà yín ní ti dáadáa agbára Ọlọ́run láṣẹ Èdùmàrè á rí yín pẹ́ o ikú ò ní pa yín rèwerèwe torí èwe lẹ ṣì wà Elédùmarè á sì fún yín ní Elédùmarè á fún yín ṣe gbogbo iṣẹ́ dáadáa iṣẹ́ rere tẹ́ ẹ gbé dání Elédùmarè á fún yín ṣe ẹ ṣé gan ni mo kí gbogbo ẹ̀yin olólùgbọ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé gan ni a tún máa ríra pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dàbọ̀.